ما يجزئني منه فقال قل سبحان الله والحمد لله ولا إله إلا الله الله أكبر ولا والله أكبر ولا حول ولا قوة إلا بالله العلي العظيم الحديث رواه أحمد وأبو داود والنسائي وصححه ابن حبان والدار قطني والحاكم وعن أبي قتادة رضي الله عنه قال كان رسول الله صلى الله عليه وسلم يصلي بنا فيقرأ الظهر والعصر الركعتين الأوليين بفاتحة الكتاب وسورتين ويسمعنا الآية أحيانا ويصور الركعة الأولى ويقرأ في الأخريين بفاتحة الكتاب متفق عليه وعن أبي سعيد الخدري رضي الله عنه قال كنا نحرز قيام رسول الله صلى الله عليه وسلم في الظهر والعصر عرفنا قيامه في الركعتين الأوليين من الظهر قدر ألف لام تنزيل السجدة وفي الأخريين قدر النصف من ذلك وفي الأوليين من العصر على قدر الأخريين من الظهر والأخريين على النصف من ذلك رواه مسلم وحديث سين أفهم واقعي إذا حديث تسواجه ونيسي pẹ̀lú ìlànàwé lórí ìrìn wa ìlànà sọ nígbà tí a bá wà ní orí ìrìn wa. في علاقة الصالحين قلنا من حديث عبد الله بن أبي أوفى سجى وقاننا عطاء النبي محمد صلى الله عليه وآله وسلم أوفى جوايبا nípa pé النساء wọn àdá kọ rẹ nítorí pé kò sí àǹfààní kan kí ọjà lè fún àǹfààní ta lè rí mú lára mímú orúkọ rẹ̀. ìdí ni wípé òfin tó ní ìtẹ̀pẹ̀lẹ́sìn ọlọ́run ìlàdé fi mú wa òfin yìí kò sì yọ ẹnìkan lẹ̀. mímọ ẹni tó wá sì béèrè gángan fúnra rẹ̀ kò ní kankan tó lè kún fún wa bí ká máa. òfin jáde tì kó sínú káwọn náà ti jàǹfààní tí máa ń bẹ nínú rẹ̀. wọ́n yàn ọkùnrin kan ó wá sọ́dọ̀ ànábọ̀ Muhammad sallallahu alaihi láti fìlà ìjọ ọkùnrin kan tí ó wà lójú ayé rẹ̀ ní mùsùlùmí ó Islam ó tún wá ń ṣe béèrè. nípa islam yẹn ọ̀dájú láìsí èméjì mbẹ púpọ̀ kan náà wọn sàbẹ̀ torí ẹ̀ jẹ́ ọ̀rọ̀ jùlọ irú rẹ̀ irú rẹ̀ tó bá ti wá nínú hadith tó ti kọ́ pàtíkọ́ ẹni tó wá mùsùlùmí ni ọmọ kọ́kọ́ nínú àwọn sàbẹ̀ ni wọn. kódà tó bá ti gbé nínú ìlú tó. ورواة الحديث إنه أنا àlàyé orúkọ àwọn ẹni tó gba àdéhùn wa ni wọn bá ti sọ wípé àní sẹmẹ́ẹ̀tù rọ́jùlẹ́n min ọ̀sáàdù nàbí sallallahu alaihi wa sallam ẹnìkan sọ nínú àtẹ̀bẹ̀rẹ̀ yìí tí mo gbọ́ ọ̀rọ̀ yìí látẹnu ẹnìkan nínú àwọn tàbí ànábì sallallahu alaihi wa sallam. àìmọ̀rúkọ rẹ̀ ń kò kó àbùkù bọ́nà táde fi gbà wá. وذلك باستفاق العلماء علماء أهل السنة والجماعة على أن الصحابة كلهم عدول تلك أهل السنة تقول gbogbo every individual nínú àwọn sàbẹ ẹni tó kí o tó gbà ní wọn pẹ̀sẹ̀ ìgbà tá a bá mú kàn án. wọ́n tó pé tábìrì ni wọ́n bá sọ pé anna rọ́jùlọ nínú tábìrì náà kọ́ à kòtò. lẹ́nìkan náà wọ́n tábìrì lọ sọ fún mi kòtò láti fi sọ pé ẹni tó sọ̀rọ̀ fún ẹ̀yẹ́ ó ṣe fọkàtà. àmọ́ sọ àbùkátà láti jẹ́ pa àmọ́ orúkọ àwọn. àyè lámàzídà fáìdà sí ọ̀wọ́ pé ánú. من معرفة أسماء أسماء الرواة من الصحابة راويا راويا tòsí àlékún mọ̀tàfẹ́ ní nípa kó lóòótọ́ nìkejì lóòótọ́ nínú ká dárúkọ àwọn sàábé tó bá fọ́n bẹ́ẹ̀ ní ẹni tó gbàdé sí wa léèyàn kọ̀ọ̀kan kò sá lè fọ́n kàn nìkan bẹ́ẹ̀ torí pé gbogbo sàábé ń kọ́ àdè ẹni tí ọjọ́ ni òdodo tá a ti gbọ̀rọ̀ rẹ̀ sódodo ni wọ́n á lákùnrin wa bá nàbí sọlá àdìsẹlẹ kí ni pé àwọn kì í kanra wọn jẹ nítorí wọn bá mọ àwọn àbèrè nítorí wọn bá mọ wọn béèrè nítorí wọn ti òfin bàtàbàtà lórí wọn fẹẹ mọ sẹńtà àwọn arúgbó ṣe déédéé àbí òṣè déédéé torí pé àwọn kì í ṣẹni tí máa ń fi àìmọ̀ká tí máa fi sin lọ́wọ́. wọn kì í ti sẹ́ni tó ṣe pé ìjọba kàti rò náà ni ó sì máa bá lọ wọn máa wádìí wọn máa ṣe béèrè síbẹ̀ làwọn náà rí ìwà jẹ́ pé bẹ́ẹ̀ ni àkàyè àmọ́ tí wọ́n jẹ́ bẹ́ẹ̀ ìjà ti ẹ̀sìn ó kọjá nǹkan ní èèyàn kan tọ́lọ́ ọba ni náà láti fi sin lọ. Ìjà àbá sí ìwà àmà. Ìjì ó tètè mú wa mọ̀ á òun tètè. Kò sí nǹkan tìjú nínú ẹsẹ̀ láyé fún mi yín nǹkan yìí. Nǹkan àbùkù ìní kíkí má mà kí n sì fa ìmọ̀ kan kí n fi tẹ̀. Àgbọn bí ti mójútó dáadáa, yọ ìtìjú wọn á lọ fi ta ni ìjó ọlọlẹ yìí gbéra dà yẹn kódà mo fẹ́ fẹ́ bí ilé lẹ́ẹ̀kan ṣùgbọ́n fi ní ń tìmù ìtìjú nìyẹn yìí máa ń sọyìn adéwò ẹ̀yìn ni yìí máa ń sọyìn ẹdẹni tí òun afa ìmọ̀ òun àti lọ torí ẹ̀ tàbí ìwá láti wá ti béèrè ó ní ilé òṣìṣẹ́ ọlọ́run kí ni ìlà àtọ̀tẹ̀ ìhù. أن آخذ من القرآن شيئا èmi ò ọjà ju pé kí n lè rí nǹkan kan náà àkùrá ní hasori kí n lè rí hasori àkókò tó bá wo ọ̀rọ̀ rẹ̀ tó sọ á rí i pé jumlatun mu'akkadatun bi inna. لنفي الشك والتردد عارف الانترنت ni wọn fún ní agbára pẹ̀lú kínà ìjọba fẹẹ túmọ̀ ìjó lára fífọ kan gbólóǹkọ kan níbi tí wọn láti sọ dájúdájú èmi o èmi tí ò sí èméjì ń bẹ èmi yìí o dájúdájú tó ti dájú ni pé o. mi ò ní lè so kankan sórí nínú àkùrà. Ṣé o sì tó sọ bẹ́ẹ̀? Ntutu dáwà náà lójú ni pé ó ti dán oríṣiríṣi ọ̀nà wò. Bọ́lá kásímílé tí bọ́yà rè ha. Bọ́lá kásímílé tí máa lọ kàlákàtúnkà bọ́yà rè ha. Ó ṣe ti ń gbọ́ lẹ́nu ẹlòmíì ha. Gbogbo ọ̀nà yẹn kò sí wọ́n dàbí ẹni pé kò fi ìdánwò. Sábà yìí pé Al-Qur'an iná ni ọlọ́run ti pa á láti ká máa ké lórí ìrun wa. Ó ti lè má rọrùn fún yàn láti tètè rí màá sórí. Ẹ sì ìgbà tá à ń sọ̀rọ̀ àwọn àyè rẹ̀ yìí ti gbogbo ẹ̀ lọ́wọ́ lọ́ba kọ alukurani sára àpáta wọ́n kọ alukurani sára eegun ràkúnmí wọ́n kọ alukurani sára di ìwọlọ́fẹ́ kílọ̀ lóṣù wọn yẹ tó ń gan fúnra ara rẹ̀ òní kó ẹ̀ lójú bọ́ lọ́rọ̀ yóò fi wá dàbí pẹ́ni tí ò ṣe kírun rárá a sì gbọ́dọ̀ kírun a sì gbọ́dọ̀ kí alukurani ìbéèrè tí bàbá yẹn ṣe ó sáfà ní gan náà gbọ́dọ̀ fi irun kíkí sílẹ̀ nígbà kankan láti tún gbọ́dọ̀ kí àkùránì sílẹ̀ gbọ́dọ̀ kó fi fàtẹ́hà nìkan ebi ò lè ha fàtẹ́hà ní ò lè hàn kankan sórí náà àkùránì ilé ìtẹ̀tẹ̀ ní ìbẹ́ kí a lè fi dàrọ àkùránì kíkẹ́ yìí lédè kúkúrú ìṣeré sí bàbá yìí sí. bí bá ti ti màdúrà lónìí báyìí ọ̀pọ̀ nínú àwọn èèyàn tó wọ́n lè gbìyànjú títí títí láti ha kẹsẹ̀ hàn tó wọ́n ní rí ha wọ́n lè gbìyànjú títí títí láti ha nǹkan mi tó yàtọ̀ títí láti hàn náà tó hàn tó wọ́n ní rí ha ìdí ni wípé kéèyàn bá ti dàgbà ó tó di kó gbìyànjú láti kọ́ mà kì sábà rọrùn fún wa nítorí pé ìmọ̀ àgbàlagbà tó ń fi ogbó fi kọ́ òfin kankan yàtọ̀ bí ìlà tá ń fà sójú omi a ti mà ike gbogbo ìlà tá a bá fà sójú omi kọ́ kò ní dúró bí aláìkọ́ kankan ni ṣùgbọ́n ìmọ̀ a ti gbẹ ìwé kọ́ wọ́n dà gẹ́gẹ́ bí ìlà ni tá a gbẹ́ sí ara pátá ìlà tá a gbẹ́ sí ara títí láéláé kò ní parẹ́. nínú tó fi pàtàkì títí kí wọn máa fi ọjọ́ òwúrọ̀ rẹ̀ fi ṣòfò kí wọn fi irun dúdú orí rẹ̀ kò fi wá ìmọ̀ kó má bàa fi ewu orí máa fi gbé tiraka kọ̀ọ̀mọ́ nù rẹ̀. ìgbìyànjú lónìí ọpọlọ rẹ ti ṣáà láti wá ìmọ̀ yálà nípa ẹ̀sìn ni àti nípa àṣàyè yìí. tó bá ti lè kùnà kó ń tara rẹ jẹ pẹ̀lú àwọn tó ń tara wọn jẹ ó ṣe é ṣe kẹ́mi rẹ ogun kí irun dúdú orí rẹ tó di funfun kọ̀ wá pápá máa wá ṣe àánàkùnmọ̀lá fọmọ ọmọ rẹ fọmọ pàpà yẹta fọmọ ọmọ rẹ pé àwọn náà kà mí kọ ọ̀rọ̀ sígbà yẹn ìṣe àwà bízì tó sì ní bízì ní ìsìn nígbà tó bá ti gbó. torí ẹ̀ tó ti jẹ́ ike kò tún sábùkù fún àgbàlagbà tó ń gbìyànjú láti kọ̀ bíi tẹni tó ṣe wípé mo fẹ́ lọ́wọ́ mo ti dàgbà kọjá bẹ́ẹ̀ èèyàn kì í dàgbà kọjá bẹ́ẹ̀ nítorí pé wá nínú hadith ṣe òfúlógbò lẹ́ẹ̀ẹ́lì máa. من المهد إلى اللحد أنا وايمة láti ìgbà tí ń ti ń bẹ lórí ìtẹ́ títí dìgbà tí wọ́n gbé yín sínú sàárè ọjọ́ ọkú ìlọjọ ọsinmi ní ọjọ́ ọsinmi fún ìmọ̀ wíwá àmọ́ kí mo ti kẹ́kọ̀ọ́ débi yàrá ìta kọ́ náà ti tó àwọn padà dá láì màkà ni. فيكبر عليك أربعا عن أنك تحولت جاهلا بعد أن كنت عالما وعاد الله أكبر ما يسير لي lórí pé ọmọ ti yí padà o kúrò nípò ẹni tó mà ọ̀dẹ̀ ní tí ọmọ rẹ ló ti jẹ́ pé mo ti kẹ́kọ̀ọ́ dára ẹ̀rọ ti graduate mo ti ṣe kíní kan o tún máa kàwé o tún máa research ìyẹn sanra rẹ jẹ. kò ni pẹ́ kò ní dínà sẹ́yìn di bí ẹni tí mọ̀ rárá. torí ẹ̀ èèyàn mọ̀ wá mà lójoojúmọ́ gbìyànjú láti ha sí òrí ha sísìn ah, kọ́ ọ̀lá rí orí pọ̀ lára àgbàlagbà bẹ́ẹ̀ ẹlẹgbẹ́ rẹ̀ nílò lọ́jà wọ́n dàbí gbígbọ́ ọ̀rọ̀ ọlọ́ọ̀ni ìdánilẹ́kọ̀ọ́ wọn yìí wọ́n gbé èèyàn mélòó ní ọ̀pẹ̀jú nínú àgbàlagbà ọ̀pọ̀lọpọ̀ bízì wọ́n bízì pẹ̀lú ètò èdè kìtì wọn ta ẹlòmíì bízì pẹ̀lú ètò èdè kìtì ọ̀fọ́ ẹlòmíì ti bízì pẹ̀lú ètò èdè kìtì ẹ̀kọ́dọ̀fọ̀ ọ̀wà ẹtì sí mà ẹni tó bá lo àsìkò rẹ̀ fún dáadáa lásìkò ọ̀jẹ̀rì fún dáadáa ẹni tó bá lo àsìkò tiẹ̀ fún dàkejì àkókò náà tún jẹ́ ìtakò ní dàkejì. torí ẹ ẹ tààrà àwọn sábẹ́ káfí kọ́gbọ́n àwọn ẹni tó rí ha pọ̀ àwọn ẹni tó sì rí ha náà wà ẹni tí ò rí ha ọ̀dákẹ́ àwọn tó ń náà ìtumọ̀ ti béèrè náà lọ́wọ́ náà kàn nígbà tí wọ́n ha títí lọ dúró lórí irun nígbà tí mi ń tijú láàmú wọn wá sí bí ẹni ń sùfè kékeré nù òun fura tó gbogbo ẹni tó bá ń kírun náà irú ohun tí máa jáde lẹ́nu wọn náà ọmọ bóyá wọn sọ pé alihamudulilayi wọn kí ní ààrẹ ní atẹ́gùtọ́ jáde olùkọ́ ń sùfè ni torí ẹ kíyàn ọmọ wulẹ̀ síjú kọ́ tán ara rẹ jẹ kíyàn ọmọ wulẹ̀ síjú kọ́ tán ara rẹ jẹ wọn kì í dàgbà ju mọ wá mà lọ arákùnrin wa bá nàbí sọlá àlùsọlẹ ó sì tún túmọ̀ sí pé ńgbà tó wá kí ti kó wá mọ̀ kẹlẹ̀ o ẹ̀sẹ̀rù mi bẹ́ẹ̀ ni kí ti gé síra sábẹ́ rẹ̀ ṣé mo àwọn òkúta ní bọ̀ lẹ́yìn tání lọ wájú wọlé láti parí kọ́nà wọn ò ní mọ̀ pé lọ́kọ́ mà bẹ́ẹ̀ ni àwọn olùmọ̀ wa láti gbogbo ẹ̀ tí wọ́n wá mà tó síra rẹ̀ àwọn wámà tètè fún ọkùnrin akóhùn lọ wámà lọ irú wọn sábà rí màá kọ ní kì í dọ́gbọ́n fún mà ó dàbí kí wọn bọ àti hálùkọ nísìn wọn gbé tíra rẹ gbé sábẹ́ wò wọn á tètè kí tí wọn bá ti tún nǹkan jáde lọnà wọn á alọ tó kó sí kan bọ ọbẹ títí tí wọn bá wo gbogbo mọ́tíláṣí wọn ní ilé ọ sáà lọ́ndọ̀gbọ́n ẹni tó ń wámà yọ jáde fira rẹ̀ hàn fún wàmà ọlọ́wọ́n bá aláàánú gani ọlọ́wọ́ ti rẹ́ra rẹ̀ lẹ̀ ọlọ́wọ́ ti lẹ́ni kó fẹ́ kọ ọ̀dà àpọ̀ ní màrà ọlọ́wọ́ bá máa ti bẹ́ẹ̀ fáwọn ẹ̀wẹ́ ilé ìṣẹ̀lẹ̀ ti sàbẹ̀ yìí torí kígbà tó wá ẹnìkan bẹ́ẹ̀ nú àwọn sàbẹ̀ ó kéré jù nù Abdullah ibn Abi Awfa ìjọba ti ń bẹ̀ ó ní ọba tó máa fún wa pààrà rẹ̀ ẹlòmí ti bẹ́ẹ̀ ní fún àrò yìí. ó ní ìrìn ànábì sallallahu alaihi wasallam ẹbí òun lè hàn kankan náà Al-Qur'ani o. eléyìí túmọ̀ sí pé njó ti yé kálukú wọn ni pé kò yẹ kó rí ọjọ́ orí gbàndúkú tí ò ní fi kankan bẹ̀ náà Al-Qur'ani. ayyu khairin fi rafin la wujudu fihi lil-Fatiha orí onímọ̀lẹ́nu orí dẹ́gbẹ́ pátì àlásàn sí mbẹ́. ọyọ orí ilé padà ráyè ìjókòó mbẹ́ àmọ́ lọ́wọ́lọ́wọ́ kò sí ìgbà tó. torí pé lásán náà dá lèmọ́lẹ́ làmì ọkọ̀ àbí ọmọ kíkà kí irun tọ́lá làásìá tó gbogbo ẹni tó kí irun tó kí kàtà. wọ́n wá tẹ́ ọ ọ ọ tẹ́kì orí rẹ̀ òsì pátì àbẹ́ àwa lọ bá fújì lẹ́sẹ̀ lẹ́sẹ̀ lẹ́sẹ̀ lẹ́sẹ̀ ilé ilé wọn gbé jáde nineteen seventy four ilé ìlọ́tẹ̀lé ní nineteen seventy five ilé ìlọ́tẹ̀ gbogbo ẹgbẹ́ lórí rẹ̀ sí ẹ̀ hàn. bẹ́ẹ̀ náà máa bẹ́ẹ̀ ẹlòmíì orí rẹ̀ máa ṣà máa ṣà lójú ẹ̀ kó dàbí fújì wà lálàáfíà ó tún di gbà nígbà tó tún di gbòkò gbogbo ẹ̀ lọ́wà lórí rẹ̀. ọmọ kọ́ bíi ọkọ tí máa wúlò lọ pé eléyìí máa ń jẹ́ kí ọkọ ló jí ọpọlọ òní ọ̀rọ̀ ajé àbí máa jí ọpọlọ lọ eléyìí túmọ̀ sí pé tí èèyàn bá ti lè gbìyànjú láti kó ohun tó lóore sínú orí nítorí burú ní máa ń sábà wọnú orí ọ̀pọ̀lọpọ̀ bàbá ló ti kó bọ́ ọmọ láti ṣe bẹ́ẹ̀ rẹ́kọ̀dù fún ọmọ gbèsè fún ọmọ gbèsè ẹ̀rẹ́ sì máa títí ọmọ bá ti ń sin àwọn olórin jẹ àjàjà àwọn màmá ni wọn máa dùn nípa ọmọ ti ń gbéri ọmọ ti ń gbéri kódà gbogbo pàtó lọkọta tó bá jẹ pé alukóran ilẹ̀ ń gbé sí fún bẹ́ẹ̀ ọmọ ti fẹ́ hànà nù wọn a máa gbé gbé sí fọ́ ma wọn tún máa dunnú wọn tún máa dunnú ọkọrin lónìí torí ẹ̀ torí kò sí kankan lórí onínú àkùrán. Fàlìmì máa yóò jẹjẹ ní mẹ́nu tàbí máa yóò jẹjẹ kó ní mẹ́nu. Wọ́n mi ní nǹkan kan tó ṣe pé yóò tó mi dípò àkùrán tí n bá má àkùrán ké. Ó túmọ̀ sí pé tó ti àìmọ̀ àkùrán kíkì kọ́wọ́ kò wọ́n ní kírun má. Ẹnìkan ẹgbẹ́ ọdún méjì nìṣẹ́ wọ́n sọ̀rọ̀ rẹ̀ fún mi pé sọ fún pé kó kíyàn wọ́n á ní ìdí tó fi Islam lẹ̀ tó ń lọ di ọmọlẹ́yìn Pọ́ọ̀lù wọ́n ní kí gbogbo ojú ọ̀nà sọ lórí ìyẹn kò sí ètò mọ́ ẹ̀rọ má dàrẹ́ ta wọ́n láti àlẹ́ ta rẹ̀ kọ́ ọmọ òbéèrè àtọ́ ọmọ ní ìwọ̀n ẹ́síùsì kékeré ni àìbéèrè ń ta ọ̀ lẹ́síùsì rárá. ó wá nítorí pé tí wọ́n bẹ̀rẹ̀ gbogbo tó ń sọ èdè tó yé yẹn ni tó máa lè pàtẹ́wọ́ gbogbo yẹn gbọ́ pé ẹ pàtẹ́wọ́ tó máa lè fò gbogbo yẹn gbọ́ pé ọyẹ yẹn gbọ́ pé tó mi ìgbóni wọn mọ̀ túmọ̀ rẹ̀ ẹ̀mí ń wò lọ́dà yunifásitì yín ẹ̀yin wọ́n máa rẹ̀ wọ́n bá ní lọ́kàn jẹ́ gan ó ní torí kí wọ́n máa kí ni wọ́n sọ lórí ìrìn òfìfì náà lọ. tẹ́tíùsì tẹ́tíùsì sáré yìí ó ní ìmọ̀ ìmọ̀ àlùkùránì kò sí ìrìn ìkà múnú ẹ̀. ẹ wá kọ́ mi ní nǹkan kẹ́tí máa ti tó máa dípò rẹ̀ fún mi. ẹnì kan tán ní làákà ẹ̀nù tó lè pé ẹ wá wo ànábì kẹ́ lọ́wọ́ àdìsẹ́lẹ̀ ànábì tó ṣe pé ọlọ́run ròyìn rẹ̀ fún rúùmù lè mara rẹ̀ tó bọ́lọ̀ ti mà. ọlọ́run ká nàbí ọmọ sọ fún wa pé wọ́n máa ara ìlà lùmùsàkẹ́ lè fi. bẹ́ẹ̀ ni ọjọ́ kan nínú ẹni tí la wàhálà bọ̀ yẹn lọ. ànábì kẹnu. ànábì sọ̀rọ̀ àdìsọ́ làwọn akọ fún pé ẹni tó máa gbé irú àwọn tí ò gbẹ́sìn yìí kí wọn ò síbi tí wọn máa dá wàhálà ẹ̀rọ̀kẹ́ ìgbà tí wọ́n bá sọ pé tó sọ pé tó wà ní ẹ̀kọ́ gbọ́dọ̀ máa gé náà ni ó sì ti sára rẹ̀ ó kó lè máa kí kí ló tó kù. bọ́dọ̀ apá ìsìláàmù ti ní pẹ́tọ́ eléyìí ó le ju agbára ò lọ. ìgbà wa ọ̀rọ̀ àrùsẹ́lẹ̀ wọ́n ní kọ́ máa sọ ike tó fáànà lọ walhamdulillah wala ilaha illallah wallahu akbar wala hawla wala quwwata illa billahi al-ali al-azim. láti kó gbogbo ara mọ àwọn gbólóyè tó ṣùgbọ́n tí wàá di eléyìí ó ti láti kó gbogbo ara ti máa kúrò ànìkí adúpẹ́ fọlọ́ tó dé àfọkù tẹ́tí fún ọ gbogbo àwọn ti sùn fún àwọn ṣùgbọ́n tó o bá mọ àǹfààní pẹ̀lú rẹ̀ lọ́la tó bá bá ẹnìkan bí eléyìí pàdé tó lòun ọmọ àgùrọ̀ ànìkí ó lè mélé yìí wí. wọ́n pàdé lóyún ẹ̀ wọ́n á lọ wọ́n máa fàtí àti wọ́n máa tuntun lẹ́yìn fàtí à tó tún lè wí wọ́n fàtí à náà ké. Ìjọba tètè kọ́ ní subhanallah walhamdulillah wala ilaha illallah allahu akbar wala hawla wala quwwata illa billahi al-ali al-azim yọ bọ̀ bùkátà rẹ̀. Ẹ wá sàkíyèsí o, àwọn ìbí ọ̀sán kúkọ́ máa wí lẹ́ẹ̀mejì o. Torí pé kúrọ́ ti fàtí àyà mélòó ni? Méjì, àwọn ìbí ọ̀sán bẹ́ẹ̀. Orí rẹ̀ tó bá ti wí lẹ́ẹ̀kan, ó tó àbí òtò wọ́n sọ pé kó wí lẹ́ẹ̀mejì kí àkọ́kọ́ jẹ́ láti àti kẹ̀kejì ọjẹ́ ìṣúra ànábì ọ̀sọ́ fún bẹ́ẹ̀ ilé ìtumọ̀ sí wípé wà má ánà nínú ẹni mo ti tẹ̀lé fi hàn ànábì òsì náà ti máa la wàhálà wọ̀ yẹn lọ́wọ́ tó bá ti wí lẹ́ẹ̀kan ó ti tó torí pé àkọlù máa yẹ tí mo fi ẹ̀mìtì náà mọ̀rọ̀ ètò kéré jù nínú táàbì sọ pé o ti tẹ̀ látẹ̀ òun náà ní kó o ṣe lẹ́ẹ̀mélòó lẹ́ẹ̀kan àwọn àmàtàkéèjì ọ̀pọ̀lọpọ̀ àwọn àdúrà tára lè kọ wà náà àtàwọn àtà ẹgbẹ́ tí wọ́n bá ti fò àti ó túmọ̀ sí pé tí wọ́n bá ti wúlẹ̀ wọ́n tó àbí òtò. kí ṣẹ́yìn lè sọ fún àmì náà lè sọ fún àmì sọ́nà àti ọmọ akẹ́ tó bá wí láàárọ̀ kó tó di kóòrùn wọ̀ tó bá fi lé kúndọ̀ yẹn kó tó di kóòrùn wọ̀ yọ wà bẹ̀rẹ̀. tó bá ti wí lẹ́yìn ìgbà tó rùn wọ̀ o kú gbàtẹ́nì kan wá gbọ́ yé ah, òwúrú ọ̀la tọ́lọ̀ ló ti fẹ́ni tó bá gbóló ní ah, áàpùlù ọ̀nà wí lọ́gọ́rùn-ún lọ́gọ́rùn-ún ọdí kíni ọdí dídà ọdí àdáda alẹ̀ tìrìkìkì ọlọ́ọ̀ ọ̀fẹ́ ọ̀tàlẹ̀ òwúrú bí wọ́n ti ń rò ìgbàdá ti lẹ́jọ́ bá ti lè wí ẹ̀ka ní àbí ẹ̀ka ẹ̀ka lẹ́yìn náà dùcá olùhàmì wọ̀lọ́gọ́mù àdúrà dààmú àti wàhálà náà ní sọ ọlọ́run ló gbé gbogbo ọjọ́ gbogbo ìdààmú gbogbo wàhálà tó bá wà fún ọlọ́run gbé lọ fún un ìgbàsẹ́ nìkan á gbọ́ pé àdúrà yìí ń lọ lábàá ìgbà ni ọ̀dà sẹ́fẹ̀tì ní ti máa ṣe sẹ́fẹ̀tì ó di kí ni oṣù bí dà tó bá ti wílẹ̀ kan ti tó tó bá ti kẹ́rù jẹ ká lọ ọ̀gbọ̀dọ̀ sí nọ́mbà gbogbo oúnjẹ yẹn èèyàn gbọ́dọ̀ mójútó kéèyàn má tan ara rẹ̀ jẹ pé kìíní òun bó ṣe gbọ́ láti bẹ̀ fún náà ni wọ́n fi ṣe ẹ̀wọ́ lọ lọ́wọ́ sọ fún pé tọ̀ sí àwọn aláwọ̀ sọ fún kò sílẹ̀ mi jẹ mẹ́ta kò sí nọ́mbà sí gbogbo ọ̀rọ̀ eléyìí báyìí a rè é pé ní tí wọn bá fi nọ́mbà sí àgọrọ sí kí ni àgọrọ fi nọ́mbà sí. ẹ wá oṣù subhanallah walhamdulillah wala ilaha illallah wallahu akbar jumla mélòó nù sẹ́ńtẹ́sì mélòó sẹ́ńtẹ́sì mẹ́rin anabi sọlọ bá àdìsọ lọ wọn sọ pé wọn lóore ju ayé lọ àti gbogbo ní ìlú ẹnu ilé ayé subhanallah walhamdulillah wala ilaha illallah. Allahu akbar wíwí wọn lẹ́ni tó bá wí wọn ó lóore ó lóore fún ju kó ń fún gbogbo ilé ayé àti ti ń bẹnu ilé ayé lọ. torí ẹ̀ gbólóyìn kò yẹ kó wọn kó wọn kó wọn wà ní wíwí kó yẹ ká máa wí kó pọ̀ nínú àwọn gbólóyìn rántí ìtúkọ̀nà jù lórí òṣùwọ̀n tí ó tẹ̀wọ̀n jù lórí òṣùwọ̀n bẹ́rù tó bá di lọ́la òkè àmàlélẹ́yìn kí ọmọ sọlọ́pọ̀lọpọ̀ lójúmọ́ subhanallah walhamdulilayi wala ilaha illallah wallahu akbar subhanallah walhamdulilayi wala ilaha illallah wallahu akbar subhanallah walhamdulilayi wala ilaha illallah wallahu akbar kí gbogbo àwọn gbọ́dọ̀ rẹ lè bá mọ́ wa lẹ́nu àwọn ọ̀rọ̀ burúkú táwọn èèyàn fi ń kọrin gbogbo àwọn ọ̀rọ̀ kọ̀rọ̀ táwọn èèyàn ń sọ oníráyè jókòó lórí ahọ́n àti wọn. a jẹ́ pé à ń dá àjọ dáadáa pamọ́ à ń dá àjọ dáadáa pamọ́ tá táwa lọ péré rẹ̀ tó bá di lọ́la òkèèyà. ẹ ti mà pé lọ́la gbẹ̀ndà òkèèyà náà ẹnìkan níta polisi fẹ́nìkan náà àwọn èèyàn alùpùpù ọgbà tiẹ̀ lágbàgbé ó ti mọyì ọ̀ràn tó ń fẹnu rẹ̀ dá ọlọ́ọ̀lọ́ mọyì ẹni tó fún kálukú wa lọ́rùn jọ gbẹ̀ndà òkèèyà ó fẹ́ gba ẹ̀san ọ̀run tó sọ lẹ́yìn ẹ̀san àbòsí tó ṣe sùn ẹ̀san yíyàn tó ń yọ oúnjẹ àwa wo kẹrì àwọn ṣẹ wá ti pọ̀ tó àwọn ṣẹ dáadáa dáadáa táǹtì ẹ̀rí tó ti pọ̀ tó ṣe é mọ̀ pé dáadáa lọ́kọ̀ọ́jà ìdá lọ lónìí àbí bẹ́ẹ̀ kọ́ lókù tó bá ní sábà òtún síra rẹ̀ ọmọ pé bóyá wá ọba dáwọ́mọ̀ ìní dáadáa tó ń rí ṣe lónìí káìdá nígbà tí dáadáa jẹ́ wà káìdá jẹ́ táwọ́mọ̀ ìjọba fi tàná tuntun bẹ́ẹ̀ ẹ̀dá tuntun bẹ́ẹ̀ ẹ̀dá kúbọ̀ là ń lọ àbí kọ́ wọn sànù wa nínú àwọn nǹkan tó náà fi sànù wa tó yẹ kí ní máa tẹ̀ múnú ládàá ń múnú ládàá ń múnú ládàá àwọn ẹni tá a tàbí síké a sọ̀rọ̀ wọn lẹ́yìn lóko ẹni wá sí ah, máa jó belebele ara lẹ́yìn kọ́ àmọ́ rí gbọ́dọ̀ túbọ̀ lọ hmm, gbẹnu bọ́ọ̀lì bọ́ọ̀lì rẹ̀ ẹni pé kò gbẹnu yọ ọmọ ẹ̀yá. wọ́n ti wá sí kẹ́ sọ̀rọ̀ tó wúlò lọ́wọ́ ẹ̀ka túká mẹ́ òfin ni gbogbogbò àwa ẹ̀sẹ̀ ẹ̀sẹ̀ bí kìíní kan bí ìgbà tọ́lọ̀ ń tẹ̀ ẹ̀rán wa àbí bẹ́ẹ̀ kọ́ àwọn tó wá kó gbogbo títí aago méjì ẹlòmíì ò ní sùn lálẹ́ yìí lórí òfófó ìnáà gbogbo ń tí ọ̀kà yóò máa dá sí tuntun bá sì pọ̀ ní àká ọ̀ ẹsẹ̀ pé kò ṣe àká náà láti dààmú ọkùnrin lè bá kú ládàá tiẹ̀ o àmọ́ tí àká tó bá pọ̀ nínú iṣẹ́ rẹ láti àjọ pọ̀ káṣẹ̀ kí wọ́n mú wọ́n mú nínú gbogbo àwọn dáadáa rẹ inṣàlá kò ní tán. ilé subhanallah walhamdulillah wala ilaha illallah wallahu akbar kúlù mẹ́rin péré olóore ju gbogbo ilé ayé àti ti bẹnu ilé ayé lọ. torí ẹ̀ ń bẹ́ẹ̀ náà gbólóhùn ìrántí tọ́ka jù tó sì gbé àtẹnumọ́ ní wíwí kọ́ọ̀lù nínú gbèsè ayé wa kí à ń padà lọlé kí ẹ máa ń wí kí ẹ máa ń wí ọlọ́lọ́mọ yìí tọ́wọ́ náà àkáǹtì yẹn pé yẹn wí. àkàkọ́ jẹ́ pé àwọn ọmọ mi ti bọ́ọ̀lù gbọ́ ẹ̀kọ́ àwọn míì níbi tí wọ́n ti ń jiyàn lórí bọ́ọ̀lù jiyàn lórí bọ́ọ̀lù pé kíníkan ló wí ní kíníkan wọ́n sì lu ẹnìkan pa. ẹ̀rẹ́ rí nǹkan mẹ́wọ́ tọ́lọ́ bá ní wàá rú mi níbo lọ ẹgbà tẹ débì ẹ Chelsea àti Barca tí wọ́n lura wọn jẹ́ omi sí Chelsea wàá jẹ wọn mo lè wọn ọpẹ sí àwọn Barca bá rà mí mú bẹ́ẹ̀ ti rọ ẹ̀sẹ̀ tó ń funu tó fi bá rọ bí o ó kú kéré rẹ àbó kú kórí lọ́dà kún mẹ́ta tó bọ̀ sẹ́ni ó bu. torí ẹ ẹ̀rí pé wọ́n máa ń gbá bọ́ọ̀lù látàkù márùn-ún wọ́n lè parí ẹ̀ láago mẹ́sàn-án torí ẹni tí ń wo bọ́ọ̀lù ìtún fi ọ́tán ìgbà òkè ẹ̀fà táì kún òkè má gbé bọ̀ òkè ìṣá ẹ̀ wọ̀ wọ́n ti máa pariwo ń bẹ̀ wọ́n ti fẹ́ lura wọn bọ́n tẹ̀ sí ń lura wọn gan ọ̀kan ni wọ́n wò sàn kan náà nàìjíríà yìí àwọn bọ́ọ̀bù bá sọ bọ́ọ̀bù lẹ̀ lẹ́sìn náà ni náà ni wọ́n wò bá tẹ́ bọ́ọ̀bù kan dùn nù. wọ́n wá wò tí wọ́n ti sọ káàmù lọ walhamdulillah wala ilaha illallah wallahu àwọn olùmọ̀ wá ti sàlàyé ẹbí alimami sọfẹn rahmanuwa wọn ní bíra kan nípa sá wọn ní gbogbo nígbà tí jẹmẹdìkì kí èsì pé àdúrà tá à ń tọrọ òwúrú kan kò sí gbogbo òsòkè àtọ sí àdúrà tá à ń tọrọ rẹ ìgbà tí wọn lọ lọnà tó ń lọ pẹ̀lú ọ̀rẹ́ rẹ yẹn kò burú kó tún máa bọ gbọ sàlọ wàlhámdùlélẹ wàlá ilẹ ilẹ lọlọ ọgbà wọn náà mọ ń gbọ́ tó ń wí ojú sọ̀rọ̀ kan tí o tẹ̀ wúlò. wọn náà mọ ara ẹni tí kékeré mi sọ̀rọ̀ káwọn wí ní bá sọ̀rọ̀ ẹni tó wà á kẹta. òkè yọ jẹni tí yọọ máa darí àwọn ọmọ ìyá rẹ̀ sí ìtọ́jà. nítorí wá pọ̀ lẹ́nu bàtà méjì tọ́lọ̀ máa ń ní òun náà lò fún dáadáa. ẹni tí bẹ̀rẹ̀ sí ṣe ọ̀jẹ̀ ọ̀hún ní ti gbọ́n tó ṣe dáadáa ìnù tẹ náà lọ gbà ẹnà pípẹ́ tọ́lọ̀ kìíní ti sábà bí dáadáa ẹni tó bá jẹ́ dàkejì ni kọ́lọ́ sá àná ọlọ́run bẹ̀rù ẹ̀ yọ ọkàn rọra máa rì báàsì yọ máa rì báàsì wọ́n máa ó ti ó rí pẹ́sẹ̀ tiẹ̀ ti ń yá títí ẹ̀ lọ lọ́kàn kọ́ náà ti gbòòrò kékeré ni ẹ̀ẹ́dọ́ mi káàdé mi. torí pé o ò ní fẹ́ kíkí kẹ́ni kan máa fi lọ síbi dáadáa ọ̀pọ̀lọpọ̀ àti ẹgbẹ́ ọ̀rìn tó wà pẹ̀lú ṣètọ́n tó wà pẹ̀lú ọdún kálukú ti ṣètọ́n nìkan bẹ̀ pẹ̀lú ẹ̀ ọ̀rìn tó wà pẹ̀lú ti ẹ ti lágbára lórí rẹ̀ wọ́n á ní fẹ́ gbọ́ gbogbo dáadáa gbogbo tó bá fẹ́ ẹ̀rọ síbi oríire kò ní fẹ́ gbọ́ ó ti wá kú lẹ́yìn rẹ̀ kò tún níjọ́ sẹ́lẹ̀ o gbogbo àwọn èèyàn tó bá ti ń ṣe àkínní ọ̀ ẹ̀jú àti lágbájá rẹ̀ lóòlù fara rẹ̀ lásán lásán máa ti sọ̀rọ̀ tẹ̀sán ọ̀hún ti ká ọ̀hún. lẹ́gbọ́n sọ́jà lọ sọ jáde lẹ́nu sáà bí tí ló lóore bí láyé lọ àti tí lẹ́nu ilé ilé ìlú ti jẹ́ kí wọ́n sọ pé àmì lọ́kì اسأل عن قرينه وكل قرين في المقارن يقتدي má béèrè nípa èèyàn ọ̀rẹ́ tí ń bá rìn kò jù lọ ọ̀rẹ́ lágbájá tó bá ti di pé ní rí lọ́rẹ́ rẹ̀ bá èèyàn rẹ̀ lò náà jẹ. láti jẹ́ ní ibú làwọn ọ̀rẹ́ rẹ̀ kọ́ ọ náà kọ́ ẹni ibú ní ọ̀jẹ̀ torí àwọn pólò yẹn ti kọ́ pọ̀ lẹ́nu wa ní wíwí. ẹ jẹ́ ká dín àwọn ọ̀rẹ́ òfò ká dín wọn ọ̀rẹ́ tí ìjà ara ti ọ náà pọ̀ náà àwọn ọ̀rẹ́ òfò ni wọ́n ní máa kó báyìí bìkọ́ tó ń dikọ́rọ̀ burúkú ọ̀pọ̀ lẹ́nu wa tọ́rọ̀ burúkú bá ti pọ̀ lẹ́nu àti fi dáadáa sí i kò ní rọrùn. ẹ wá wo wàlá hawla wàlá quwwata tuntun wá nínú àdúrà yìí ẹnzọ mẹ́kúnnù òbẹ̀rẹ̀ ẹ là nàbì sallallahu alaihi wasallam sọ fún sàbẹ̀ àlá àdùlùkẹ àlá ẹnzọ mẹ́kúnnù òbẹ̀rẹ̀ jẹ́nà wàlá bàdà yà Rasulullah ọ yóò àjẹkẹ́ tọ́ka sí kẹ́kẹ́ ọ̀rọ̀ kan nínú àwọn pínpín ọwọ́ àlùjẹ́nà fún ọ bí abẹ́ni bẹ́ẹ̀ ni ẹ tọ́ka rẹ̀ fún mi ọlọ́bìnrin la hawla wala quwwata illa billah. gbólóyìn pínpín ọ̀rọ̀ kan ni nínú àwọn pínpín ọwọ́ àlùjẹ́nà wọ́n sì wo ìtumọ̀ tó kó sínú ọgbà púpọ̀ àgbọ̀ngbọ̀n kan yàtọ̀ sí ìtọ́lọ́mọba fún wa gbọ́n láti lágbára kan ní yàtọ̀ sí ìtọ́lọ́mọba bá fún wa bẹ́ẹ̀ ni àbí bẹ́ẹ̀ kọ́ ìgbọ́n tí ló tó bá ti wò kọ́ ọgbọ́n jọ́nà làbọ̀ bẹ̀rẹ̀ kí ètò fi àbọ̀ jọ́nà lọ bẹ̀rẹ̀ torí ọlọ́run ọba nìkan lọ́gbọ́n torí rẹ̀ wàá máa fi hàn wípé ìwọ mọ́fà kan ìwọ lágbára kan la hawla li wala quwwata illa billah á àwọn ẹni tí wọ́n bá rí bẹ́ẹ̀ lódodo nínú ìwà tí wọ́n ọlọ́run bá máa ń fi wọ́n ṣe fún bẹ́ẹ̀ láwà báyìí ẹni tí wọ́n gbà nọ̀nọ̀nọ̀ àbí tí mo ní làákàyè ìjọ irú ìnira ni ilé yọ alọ́dá lọ́nà ẹ̀yà tó bá ti ka ọwọ́ tí ọba yìí lọ́ba lọ ojú bá ti ọ̀ torí ẹ̀ la hawla wala quwwata illa billah. sílẹ̀ ìwà nígbà tó dé pẹ̀lú ọ̀rọ̀ kan nínú pẹ̀lú ọ̀rọ̀ àlùfẹ́nà tó wá tó fún wa láti máa sọ pé ọ̀la la hawla ṣẹ̀fura ẹ̀fẹ́ Yorùbá nìyí ìwà ti sàdúrà lọ́wọ́ lọ kọ́lá lọ awúlọ kọ́lá láwa lẹ́ àmà mọ̀lẹ́ ti kiri lé lọ́la láhàwùlọ. ọ̀la gbólóhùn ọ̀la gbólóhùn láhàwùlọ àkọ́kọ́ kìí sàkùrà ọ̀pẹ fura kìí ṣe àkùrà tẹ̀ máa yà fún lakọ́dọ̀ ọ̀rọ̀ لو أنك ولو أنك إن دخلت جنتك لا قوة بإذن لا حول تو تريد قل تقول ولا لا حول lẹ́yìn náà ọlá ọlá ọlá ọlá ọ̀tà kò súnà mo rò pé ń yé wa ọlá inú kan ọ̀tà kò súnà iṣẹ́ tiẹ̀ tó o bá ti ṣe ṣe tó da inú ìgbé wọ ọlọ́ọ̀ wo àwọn ẹjọ́ àtìní ìtumọ̀ gbà wo àwọn àwọn ẹjọ́ àkàní ìtumọ̀ gbà kò sẹ̀ nǹkan báyìí fún mi wo àwọn àwọn gángan fúnra wọn kì í ṣe wo ọlá wọn ọlá ni wọ́n ti àbáwẹ̀ lọ́gbà náà ọlá wọn kúmọ̀ ọ̀dọ̀ ta lọ́wà ọ̀dọ̀ ọlọ́run èyí tí wọ́n ṣe ni wọ́n ní kò fi kàtẹ́ wo àwẹ̀ tí mo gbà wọ́n nífẹ̀ẹ́ ànábì Muhammad lọ́wọ́ àdìsọ́nà wọ́n máa ń tẹ̀lé lánàá rẹ̀ gbogbo tó máa ń káṣí wọ́n máa ń ṣe wọ́n máa ń tó wọ́n lọ wo ìfẹ́ tí mo ní sànàbí wa Muhammad sallallahu alaihi wasallam ṣe ìjọba ìfún kìí ṣe wọ ọlá àtẹ tí mo ní kìí sọlá torí wọ́n sọlá kí ni wọ́n ṣe onífẹ̀ẹ́rẹ̀ ìfẹ́ tó oníyàn ló fi tọ̀ ọ́ torí ẹ̀ eléyìí ni nǹkan tá a lè máa fi fi àtẹ̀kùn síwájú ọlọ́ọ̀ yìí ti bẹ̀rẹ̀ láti ṣe ti bẹ̀rẹ̀ báwọn ẹni ṣe máa ń sọ bẹ́ẹ̀ yẹn èdè láti ṣe ti bẹ̀rẹ̀ ọ̀pọ̀ kéékèèké tó gorí wọn nínú rẹ̀ lẹ́sìn ní o. àwọn ńlá ti tí àwọn má lẹ̀tẹ̀lẹ̀ náà wọ́n ti rí àwọn ọmọ tó ti fẹ́ mọ́tò kọ́lá aláhàúlà sọ̀rọ̀ kí táwọn ọmọ gan mi. nítorí pé ẹni tó fẹ́ kẹ́kọ̀ọ́ látòkù sọ̀rọ̀ kí tọ́gbọ́n máa lọ ó ti pọ̀ torí ó ní àwọn ti rẹ́ẹ̀lì àwọn ti rẹ́ẹ̀lì nínú ọ̀sọ̀lẹ́sì le boro Ibrahimiyya pé ànábì gan fúnra ara rẹ̀ kó fi hàn wá kí wọ́n máa kọ́lá wọ́n máa kọ́lá òkọ̀rọ̀ a ní bo lòun náà rí ni wọ́n ti wa lè sùn lọ́wọ́ àti lọ́wọ́ ara muhammed wàhálà ara muhammed kí wọ́n máa kama sallaita ala Ibrahim. وعلى آل إبراهيم إنك حميد مجيد وبارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد الله وعمي والله oní kàmá ibi kàmá yùn ibi gẹ́gẹ́ bíi àti ọláwa àfikọ̀ ẹ̀kọ́ padà sí ibi tó tó wá sọ orí lẹ́bi ti rọ́ọ̀ṣì ẹ̀ àfikẹ́sẹ̀ rí kó o ní ah, ah, lómi wà. pé gbogbo ẹni tí ń wá àwọn wọn ó lè máa fi kọ̀tà náà ẹ̀sìn ọ̀gá tá a bá náà ọdún mélòó ni ó tó ra náà eléyìí túmọ̀ sí jama la hawla lẹ́yìn yẹni jama tó kuma jama illa billah mo fẹ́ kura àti tí ìdí jama la hawla wala quwwata illa billah àti jama la hawla àti orí jama ẹ ẹ ìwà o tọ́ àwọn àti wa tànàbí là á nígbà tẹ́nìkan ó ní ìkíníkà lóbi ẹsẹ̀ lọ ọ̀fẹ́fẹ́ tàwọn aláwọ̀ ní fífún un. tàwọn awádìí awádìí inú ìbéèrè náà fún asáfẹ́ ti gbé erékẹ́ ti jàmá kan. tó jàmá yẹn làwọn òbí kórìíra torí bí wọ́n ti máa ṣe náà òbí wọn ni òfin kẹ́kọ̀ọ́ máa fún un. wọ́n ń pé bá lọ lé olóògùn ní òfin kẹ́kọ̀ọ́ fún un àtàtì fi pọ́ǹtì gẹ́ ní àjọmọ́ tó ń ṣe yẹn lò ó wà tó a lọ àlàjì jẹ̀rọ tó wà wọ́n tó wá délùú rẹ̀ wọ́n á dúpẹ́ ẹ ṣeun ní ẹsẹ̀ kíní ẹsẹ̀ kíní ẹsẹ̀ kòkòrò kòkòrò wọ́n á ní àtẹ̀lẹ́kùn ah, bàbá jàmbá òun wá sí ìpè gbàtẹ bá ní jẹmọ àtàwọn yìí báyà ní òbí wọn kò fi kó jẹmọ wo wá sí ní jẹmọ tí wàá kó o ṣe jẹmọ kankan ní bá tẹlẹ dáná ní Muhammad wà lùsùnà àtẹlẹ fi kẹfọ sọ. ìṣúlẹ̀ kò sí olórí kò sí tẹ́tẹ́tì àwọn ọmọ tẹ́tẹ́tì wò lórí kó yé wa torí kó àfẹ́ ọlọ́ ha mẹ́yẹ kò ní ìdìbò ronú sí lónìí kó tó dọ̀là kó ọ̀rọ̀ bí súnà o kí ni wọ́n ronú kí ni ilé ìṣe kí ni kíkọ́ ọkàn bá jẹ lọ. ilé ìtumọ̀ ti pé jama àfihàn kan jama àfihàn kan generally ní àwọn Nàìjíríà àti Áfíríkà wa yìí á rí pé ọkùnrin ẹ̀ máa ilé àmọ̀ rọ́ọ̀fìmọ̀ ẹni tí ń tẹ̀sí náà jẹ́ wà lọ́sọ̀ndà jama àti sòsáìtì kan ó bẹ̀ máa kódà wọn tún máa ń sọ pé èèyàn tí ò bá lẹ́gbẹ́ láyé kò ní lẹ́gbẹ́ lọ́rùn ẹgbẹ́ tí wàá là fẹ́ pé díìnì díìnì wọ lẹ́fẹ́ wọ lọ́rùn pé kéènì lẹ́gbẹ́ bá tó wílé lọ́rùn láyé kò tó ló wílé márùn lọ́rùn ìmáàmù wé wo lẹ́yìn ìmáàmù kan láti ń kírun mo fẹ́ fúra because ọlọ́run ọmọdé fẹ́ ti mú àwọn ìwà ayé àti rọ́ọ̀yìn wá tó fi kéèké náà ti ti àwọn èèyàn lọ́nà rẹ́gẹ́dẹ́. ó fi ti àwọn èèyàn lọ́nà gẹ́gẹ́dẹ́ wàrà tó bá ké jama jama yẹn ní bá ní gbọ́dọ̀ wà lórí sọlá àdìsọ́lá ni ọba wà iye ọba wà lójú ayé ànábì gan àríwá láti mọ̀ nígbà tí wàhálà tí ọ̀kan sọ ike. gbogbo àwọn nǹkan wọ̀nyí báyìí ànábì sallallahu alaihi wasallam ni ṣé awà bí dáàwọ̀ lè jẹ ìlìyẹ́sì wà á nà bẹ́yìn náà ọ̀kọ́rí kú. ṣé ìgbé ayé ojú dúdú lẹ́ẹ̀ máa pèsè lọ síbi rẹ̀ sí ìsìnkú. dàrúwà fẹ́ ìnáhà mọ̀tínà ẹ̀kọ́ ti ń rùn lókù jìjì ẹ̀ràn. torí ẹ̀ ló ti jẹ́ pé wọ́n náà rí pé wọ́n ń bẹ̀ náà ìrọ̀rùn bẹ́ẹ̀ islam tó bá ti kọ́ gbọ́ yí dáadáa kíkọ́ tó bá fẹ́ sìn pọ̀ wà lábẹ́ àwọn kan ló bá ń ṣe ọlọ́dọ̀ ọmọ iye ìsọnù tó pè é ọlọ́dọ̀ ọmọ ìgbà tó ti ká fún mọ́sálásí ọlọ́dọ̀ ọmọ ìgbà tó ti ká fún jàmá àjà òṣùgbọ́n náà bá tẹ̀sán ọlọ́run fún abúlé wa lọ sọ́ra rẹ dẹ́rú láwọn kan pé kí ni ilé ìjẹ́bù ti tẹ́ńbẹ́ wọn. إلا بالله العلي العظيم ọ̀làálí olùkọ́ ọlọ́run bá wà ní ṣé ẹnìkan pẹ̀lú tí ọba jẹ ṣé àlí tó bá ti ní àlùkò náà ó ti di kí ni orúkọ ọlọ́run àlàálí ṣùgbọ́n tí o bá ní àlùkò náà ó lè sọ̀yàn ṣé àlí ṣùgbọ́n tó bá ti ní àlùkò rárá o rárá àlàálí orúkọ ọlọ́run bá wà ní ẹnìkan pẹ̀lú tí jẹ. هذا صنيع هذا قال في عبد العلي أبي عبد العظيم عبد العلي هذا عين يا جدي لا يا جدي عبد العلي عبد العلي ها تمارے کو کیا پھر کے جواب پا لکھنے ہیں عبد العلی ہے انجینئر ابھی ارین کام کر abdulazim azim ẹ̀dá blazim blazim níjà zim abdulazim torí ẹ̀rọ ti jẹ́ pé ìwúkọ̀ òkè tó burú sọmọ ẹ bẹ́ẹ̀ abdulazim ó sì máa pè dáadáa ìyá ìyá ọmọ náà ọkọ̀ yóò máa pè dáadáa tó máa bá ti sọ àgbàdo àti máa abdulazim ẹni tó bá sọ abdulazim kò ní dáhùn. ṣé kí ló kọ́ díẹ̀? ẹ́ ẹ́ bá sọ adékò tọ́ bàbá ti pè dáadáa ẹ̀ kọ́ ọmọ náà kọ́ òun náà yọ ọmọ bẹ́ẹ̀ ẹ wá ń bẹ abúlé àdì èsì ni wọ́n ń pè ọ̀pọ̀ tí mo ń pè ọ lẹ́yìn rẹ̀ sábẹ́ wá sọ fún wa nínú àdìsí tó tẹ̀lé ìbánabi sallallahu alaihi wa sallam ni wọ́n ti ṣe máa ké fatiha àti súra nírọ̀kì alákòókò àtẹlẹ́ kejì sọ̀látò bóhùr àti sọ̀látò àṣùr. ilé ìtumọ̀ ti fi ká ara bá gé bóhùr àti àṣùr tó ń ti fà èké ó sókè ní kálukú wa náà kọ́ yóò fi fatiha àti súra àti ìmáà àtẹnití ó wà lẹ́yìn ìmáà àtẹnití ó ń dárò kéè. òṣùgbọ́n mi ta ti bá kí káàtì àlàáfíà tá a bá wà lẹ́yìn imam ní làwọn àrùn tó ti pé kíni àti máa ń kí ó sókè láti kí káàtì àlàáfíà yẹn òun náà níbi tí imam ti máa ń kí káàtì àti súra tẹ́lẹ̀ náà rákà kẹta àbẹ́lẹ̀ kẹrin tí wọ́n kíkí làwọn kí bẹ́ẹ̀ fàtí àná ni torí ẹ̀ wọ́n ní Abu Qatada rọ̀bí ọlọ́ àbọ̀rẹ́ wọn láti Rasulullah àti ọlọ́ máa ń kí ọ̀rọ̀ fún wa wọ́n sì máa ń kí fàtí àná àti súrà lẹ́yìn ìtàní rákà kínní àti rákà kejì nínú sọ̀láàtò gbọ́hó àti sọ̀láàtò làásù. kíkà mi o ànábì wa máa bùn wa ní àyà kan gbọ́ wọ́n máa bùn wa ní àyà kan gbọ́ ó túmọ̀ sí pé nígbà tí wọ́n máa ń kírun lọ wọ́n ń kí lọ sọ́n kí ó lọ wọ́n lè máa lè kí ẹ̀ ń mí máa lè kí ẹ̀ ń mí jẹ́ ó sì ó sì máa kí yòókù tó tẹ̀tẹ̀ ẹ ẹ máa pe pàṣẹ àlànàbí wa ń bẹ̀. nígbà tó bá ti máa ń kírun lọ wọ́n lè sọ yìí pé wàlẹ̀ ilé ìdá wọ́n sì máa kí lọ. kí ni màmá tó ké ní ìtúnáka alákọ̀ọ́kọ́ àmọ̀kú ké pàṣẹ àti sòwòrán tó gbọ́hà. wọ́n á pé wọ́n bùn mí ní àyà kan gbọ́. nígbà míì ní òwe ṣe gbogbo ògbà o. eléyìí ò ni kárẹ̀ ọ̀sílẹ̀ lọ́kùn wa ní àyà kan bọ́ kò sí ìjọ àyà kan lọ láti máa kọ́ ọ̀kan méjì ó kéré nínú ọ̀pọ̀ àbó kéré nínú ọ̀ràn títí tí ó fi pé mẹ́ta tó bá ti pé mẹ́ta ó di kíni ó di púpọ̀ òun ni àwọn òfin ní ìfún àlè rọ̀ wọn. ìwé túmọ̀ sí pé kí ìmáàmù bá gun aláyà kan gbọ́ nínú tí ń ké nínú ọ̀run káìsí gbóhùn sókè kò sí tó burú mẹ́. ìwọ́n ti sá lọ ajá tiẹ̀ láti lọ́sẹ̀ ìdí kírun fún wa àríkẹ́gun aláyàtọ̀ gbọ́ rí ààbò ń gbọ́ sí wàhálà. wọ́n ìkọ́wé lọ rọ́ọ̀kì àtẹlẹ́wùlẹ̀ wọ́n ní sẹ́yìn àbísọ̀ lọ́wọ́ àti màmá ń kírun wọ́n máa jẹ́ kíráàkì alákọ̀ọ́kọ́ ogun ju alẹ́ lọ síbẹ̀ làwọn náà máa ń ṣe ake iná àtọ iná lẹ́yìn fatiha níraka alákọ̀ọ́kọ́ lẹ́yìn fatiha níraka ẹlẹ́kejì àwọn akẹ́kọ̀ọ́ àwọn gbogbo bin nas ewológún jù gbogbo bin nas lógún jù lọ́nà ìṣòro àti láti máa ń ṣe ní kíkọ́ alákọ̀ọ́kọ́ yóò gùn ju ẹlẹ́kejì lọ wọn á ní ní raka méjì parí bá dé àlànà bí màá ń ké. فاتح على نبي منكي متفق عليه بخاري مسلم بالدعوة الإمام ابن القيم ليه بقى بيه من زاد المعاد وأنا حديث أبو قتادة يقول ثم تبان أبي يكيد فاتح له ثم تبان أبي يكيد فاتح له ثم تبان لجن فان أبي منكي فاتح اسم يكي إثبات ما تعلمه ليس نفيا لما لا علم لك به كسنتي وما علم òtúmọ̀ sí kọ́ sọ pé èyí tí wọ́n ọ̀mà kìí tẹ̀lé òtúmọ̀ sí kọ́ sọ pé ànábì èké ju láti àlọ́ tó kúkẹ́ bá gbọ́n tó sọ wọ́n sọ pé wọ̀nyẹ́ kọ̀rọ̀ òfin ọkùnrin ayé yìí níbi fàtẹ́ àti ìkẹta wọ́n sì máa ń ké fàtẹ́ hà nínú rákà méjì ṣe ìgbẹ̀yìn sọ̀látò gbọ́wọ́ àti ti sọ̀látò káṣù náà ti sọ pé wàlá yọkọ̀rọ̀ òfin ọkùnrin ayé yìí ní ilá bí fàtẹ́ àti torí ẹ̀ ló ti jẹ́ pé ọ̀rọ̀ tí wọ́n sọ yìí ọ̀pá yìí lẹ̀ fún àdìsí tí ń bọ̀ àdìsí àdìsí àyè ṣíkẹ́ tó o bá ké ju kájí àlọ́ àtìṣe torí kò sí àdìsí kan táwọn olùmọ̀ọ́fin máa ní sàkúrọ̀ọ̀nù tí kò sí àdìsí kan tó wá tó sọ yìí pé àgbọ̀dọ̀ ké nǹkan kan lẹ́yìn kájí àníraka kẹta àtìraka kẹrin ẹnì kan sọ pé kò sì sí àdìsí kan tó sọ pé ká ké ju kájí àlọ́ wá á sọ pé bẹ́ẹ̀ ni kò sí àdéhùn kan tó wá pọ́ńkélé sọ pé àgbọ̀dọ̀ ké nǹkan kan lẹ́yìn fatiha gẹ́gẹ́ bí o sì sí àdéhùn kan tó wá pọ́ńkélé tó sọ ibi ká ké nǹkan kan lẹ́yìn fatiha ṣùgbọ́n a ní àdéhùn kan tó jẹ́ pé ntọ́ hàn bẹ́ẹ̀ ó fi hàn pé kò burú láti bẹ́ẹ̀ pọ́ńkélé làní ṣùgbọ́n ìtọ́ ọkọ hàn wà láti fi mọ̀ pé àdẹ́lẹ́lò bọ́ọ̀hìn yóò mẹ́lò bíi ẹ̀ẹ́dà yẹ́rìndà máa yẹ̀mnáà ẹ̀rí tó àmà fi ṣe wà wò àmà fi ti fẹ́ títí tẹ́lẹ̀ tí ó sọ pé òun kọ́ tí ó fi dé àti òfin yóò dé. Sọ̀kò yé wa torí ẹ̀ ló ti ṣe wádìí tẹ́lẹ̀ kejì ìyẹn àdìgbà bíi tẹ̀lé nínú kòtìrì ọ̀dì ọ̀lá ọ̀hán. Àwọn sọ pé àkójú wo àkójú wo ìran Ahmed wa Muhammad sallallahu alaihi wasallam tó gbóhùn Àwọn akérò dúró wọn nínú rákà méjì ìṣẹ̀lá kọ̀kọ́ nínú sọlá tó gbóhùn arìmọ́tà gẹ́gẹ́ bí gígùn alifilami tanzilu kitabi la rayba fihi min rabbil alamin suratu Fatiha àríké ìdúró ọjà méjì alákọ̀ọ́kọ́ yẹn máa dàbí alifilami Fatiha àjẹpẹ́ dídúró yẹn ìmọ̀ ń gùn. tọ́ ní sọ̀rọ̀ láti bọ́ọ̀lù yẹn o. àwa ti sọ́ra tá a méjì tí ń parí sọ̀rọ̀ láti bọ́ọ̀lù àríkè gígùn tẹ̀ ọ́ dàbí ìdajì súra yẹn súra yẹn ìyá ẹ̀yà tó ti wà bẹ́ẹ̀ wọ́n lọ bí ọgbà. Ànábì sallallahu alaihi wasallam bá wá dúró lóde wọn ìdajì súra yẹn áyà mélòó nù áyà mẹ́ẹ̀ẹ́dógún. Fáàtì àfúnmá áyà mélòó nù méje. Ó tún ó súnmọ́ bá Ànábì nǹkan kankan lẹ́yìn fáàtì àdúgbò nǹkan kankan lẹ́yìn rẹ̀ ẹ̀ náà la sọ pé ẹ̀rí tó hàn ìhàn ẹ̀rí yìí fi hàn pé a lè fi kankan lẹ́yìn padà. wọ́n ní àwọn wo rákà méjì alákòókò ní sọlá tó làwọn. àrí kí ẹ̀rọ ti sọ̀rọ̀ lọ́wọ́ àdùsẹ́lẹ̀ wọ́n bá dúró kí wọn ní rákà méjì alákòókò sọlá tó làwọn. gígùn rẹ̀ máa dàbí rákà méjì ìdìgbẹ̀yìn sọlá tó làwọn sọlá tó lọ́wọ́. láìpọ́ jẹ́ ìdajì lóòrọ́ tó sẹ́jìdá ìyẹn níbi àyà mélòó àyà mẹ́ẹ̀ẹ́dógún ìyẹn pé tó bá tó bá ti àyà méje wọ́n tún ké súrà tó dàbí àyà mẹ́jọ àbáwọn àyà míì mẹ́jọ lẹ́yìn sáté àti òbí tàbí àyà mẹ́ẹ̀ẹ́dógún ìyẹn ní rákà alákòókò àtẹlẹ́kejì ti sọ̀rọ̀ àtúlà àwọn aṣọ rákà méjì ti gbẹ̀yìn rákà méjì ti gbẹ̀yìn ní sọ̀dá tó àlàáfù. Bọ́lá ìdajì rákà méjì jẹ́ a àti ìgbé rákà méjì jẹ́ lákọ̀ọ́kọ́ láyà mẹ́ẹ̀ẹ́dógún tá a bá yọ tá a bá pín sí méjì nǹkan ó di méjì àbọ̀ tá a bá yọ pátí àmẹ́ méjì ó kó àbọ̀ tó eléyìí túmọ̀ sí pé ó ṣeé ṣe ó yẹ pé máa ń kí nǹkan náà lẹ́yìn fásitì àbọ̀ ní rákà méjì ti gbẹ̀yìn àtúrò ó sì ṣe ṣe kọ́ mọ́kì kẹ̀kẹ́ bí wọ́n. ìbí ẹsẹ̀ fojú wò ni láì fẹ́ rí ìwà pọ́ńpẹ́lẹ́ pàànà bí màá ń ṣe ju láti àlọ́. ṣùgbọ́n tí a bá wo ojú ọ̀kan bẹ́ẹ̀ á rí pé ọkọ̀ kà sí pé ó ṣe ṣe kọ́ pàànà bí màá ń ṣe kẹ̀kẹ́ lẹ́yìn bàtà. eléyìí náà sì ní kárí lọ́dọ̀ Abubakar radiyallahu anhu wọ́n ti gbọ́ tí wọ́n ta rọ́bà náà. لا تزغ قلوبنا بعد إذ هديتنا وهب لنا من لدنك رحمة إنك أنت الوهاب لي ọgbọ́n tí Abubakar kemi lápẹlẹ kẹta lẹ́yìn kẹta ọgbọ́n nínú kíkí rẹ̀ wọn fura pé òkè pélé ó fi hàn wá pé tó wà nínú àdéhùn onígbésẹ́ni kí a bá kí pàtà tó wá kí nǹkan kan lẹ́yìn pàtà ní rákà níraka kẹta níraka kẹrin ti sọláàtù gbọ́bọ́ ó ti ẹ̀sẹ̀ bẹ́ẹ̀ sọláàtù làásù mà ní sọ́kò fífún un ambọ̀tìbọ̀tì láìpẹ́ yóò ṣe sùjúdù gàdí sùjúdù sáà à ní sọ́kùn bẹ́ẹ̀ nítorí pé a ní dẹ̀lílù ń bọ́ ẹ̀rù tó kà sí kí n tó ṣe ògbóró. bẹ́ẹ̀ náà ṣé wàá lè gbé eléyìí náà fún. صلاة المغرب سورة بيبقى في وقت المغرب نعم تفكوا هذه صلاة العشاء حجر المغرب هذا أبي بكر رضي الله عنه هذا كلمة إذا أبو بكر في حديث عند الموضع إمام مالك مما لا يفعل من قبيل الرحم والسنة ذاك اللي فيه لا تاتي àti kọjá pé ó rí ẹ̀rí ẹ̀fọn rẹ̀ látọ̀dọ̀ ànábì sọ̀rọ̀ àti sọ̀rọ̀. àyíṣà ìlọ́wọ́ àbọ̀ àsọ ìpè nígbà tí mú kí alẹ́rìí fún irú rẹ̀ láwọn àdílẹ̀ tó ń bọ̀ nírọ̀ nínú ọ̀rọ̀ mẹ́ta ajẹ́ kí ọ̀nà kan tó fẹ́ kú náà kọ́ òun náà tẹ̀lé. رجع الحكم للغالب الأعم نادر نادر على الأقل. torí ẹ̀ ilé ìfihàn ọmọ wa táǹkì ká mójútó agbẹ̀yẹ̀dì láti máa kéèké kí ìwọ̀n wa táǹkì kété dandan lọ́jọ́ pé àwọn súrà tó ga tó ga wà ń bẹ lórí wa kó di káàdì kírun gbogbo ìta bá mọ̀ wákàtí rí bá a mọ̀ dáadáa láti máa rántí pé ìrun táǹkì kì àyè àti kọ́kíwù àyè àti lò yìí tá a bá ti mà ní nínú kéwù ètò wa rọ̀ wá lọ́rùn tá a mà dáadáa ju iná lọ ẹ̀ka máa ké lórí ìran wa torí pé adúró àbọ̀nà ọba sọ̀rọ̀ jẹ́jẹ́ ọ̀dẹ́kọ̀ọ́ yẹ kó jẹ́ pé inú sọ̀rọ̀ jẹ́jẹ́ láti wá máa wíwò kówì láti máa kí alukóra nìbí ẹni ń ṣépè kìí tá a mà dáadáa nípa máa wí wọ́n lọ fẹ́ gbókun lọ́dọ̀ àwọn èèyàn yóò fi máa wò pé wọ́n máa wò pé nǹkan kan náà ló ń ké ojoojúmọ́ ìwọ lọ fẹ́ gbókùn ẹyẹ lẹ́nu wa lọ fi ń lọ síbi tó ọ̀hà tó fi wá ń já kábùkù fún ọ lójoojúmọ́ ìwọ ẹni tó ń fẹ́ fún wa máa yàn ọ́ tó ń fi mẹ́nu lọ ìdí súrà tó ti fi àná alánà lọ ha bí ha rẹ̀ sí ìdúró dáadáa wọ́n máa gbé tàkúnyà wọ́n máa gbé wá òfin fáwọ̀ ìrò rẹ̀ wọ́pọ̀ ìwọ àmọ̀ bínú kí náà kọrẹ́tì wọn fún gánà yìí àti ní kọrẹ́tì rẹ pépé ọ̀ràn yìí báyìí gbogbo aláàbò láti jọ dúró tàǹtí lọ àwọn òsì ní ìgbà ìkọlá kó bá rẹ kó kó bá wà nígbà tó ọmọ kó ojú òsùn wà alámìnàṣọ́ra mẹ́rìnlẹ̀ tó ọmọ dáadáa tó ọ̀fẹ́ ké wọn lọ mẹ́nu bá ń tọ́ ọmọ tí ó ti lọ sọ fẹ́ bẹ́ẹ̀ di wà lẹ́yìn àìmọye lè má àìmọye ìgbà lè má mú mi sọ̀rọ̀ lẹ́yìn tí káàkiri ẹ̀ tọ́kọ tó ti ti wà lẹ́yìn. ṣé máa bí parí rẹ̀ ẹ̀ẹ́dẹ̀dẹ̀ náwó a ìṣẹ̀ gbogbo ẹ̀ tí máa dàrú ma lórí. lọ́ba ló fẹ́ bì fún àlẹ́yìn ó bí wà lẹ́yìn tó fẹ́ bì tí bá tuntun wá fẹ́ ọlọ́wà pọ̀. òṣìgbọ́ ojú ẹ̀ ọ̀pọ̀lọpọ̀ lọ wà káràmọ̀kọ̀mọ̀lá ó kó káyé lẹsẹ lò títí kí wọn gba ìmáàmùsìpù rẹ mọ ọdọ o ṣùgbọ́n ní lọ́wọ́lọ́wọ́ báyìí ẹni tó mọ ju ọlọ wà jẹ káwọn máa bá a lọ ìgbà tí wọn náà bá kẹ́kọ̀ọ́ tó bá ti ná wọn á gba kù rẹ padà àbẹyẹ ní sílẹ̀ náà ẹ sílẹ̀ àbí sáà lọ ẹ tó kọ dájú sáà lọ àbá sílẹ̀ tó dà òbí ní máa rò pété ẹ bá gbà nígbà bá lẹ sọ tó ẹ tàbí rọ ni torí ẹ òtútù mẹsì pé nígbà tí wọn náà wà á máa ké jùlọ ọmọ wa wọ náà gbogbo ọ̀nà tó dàbí tó ní tè tó fi kọ́lù àtẹ́sán àwọn tó wá kí òun pé ìmáàmù yóò tè ọ̀fẹ́ lómi náà kárí bìtìtì lájẹ́ ìmáàmù oníṣẹ́ ìpinnu sẹ́rọ̀ bóyá ìjọba lórí o ọ̀nàdínà sọ̀rọ̀ ọ̀pọ̀lọpọ̀ mọ̀tàkì ó tún gbàgbé bẹ́ẹ̀ yóò máa tètè kó tún gbàgbé bẹ́ẹ̀ ẹsẹ̀ pẹ̀lẹ́pẹ̀lẹ́ bàbá yẹn ẹsẹ̀ sùúrù nígbà tí ọba wa rí tèmá bí òye lẹ́yìn tó sọ àti ẹ̀dínà sọ̀rọ̀ ọ̀pọ̀lọpọ̀ ẹ̀nà òsìgbè àmọ́ bóyá mímí lọ́fẹ́ pa lórí ẹ̀ẹ̀kan ẹ̀ẹ̀kan gbọ́dọ̀ pọ́kó láti fi hàn pé àlélẹ́yìí tẹ àbòsí lè má mú ẹ̀dá

tó àmọ́ ẹni tá a rí bá wí làwọn lè máa mú nígbà tí wọ́n máa pọ̀ kájú òfin why going to the front of it nítorí kó o ṣe ni pé um, ok ẹni jẹ ìmáà ìmọ̀ ọ̀gá ìmọ̀ àyè yẹn ọ̀fẹ́ tí wọ́n bá lọ́ máa lò náà fún àwọn àti tó ṣe fà láti láti ṣàlàyé rẹ̀. ẹ̀rọ pé diplomatic yẹn.

أشهد أن لا إله إلا أنت أستغفرك وأتوب إليك